ṣe kọ́lọ́hún mọ̀ jẹ́ ó pè mí àníṣe tí mo ṣe kọ́lọ́hún mọ̀ jẹ́ ó pè mí mo bẹ lọ́sẹ̀ tí mo ṣe kọ́lọ́hún mọ̀ ó pè mí. lẹ́nu dákẹ́ òrí náà ní sójú ń dùn ọ ni akọ̀yìn sí ìjọ àṣàkẹ́. èmi náà ni. àṣàkẹ́. bẹ́ẹ̀ tí ń lọ ní yọ́ tẹ̀lé yín ní yọ́ tẹ̀lé yín. lóòótọ́ bẹ́ẹ̀ ni èmi náà ní ìṣe bí akọni obìnrin ni. àṣàkẹ́. o. káàtì wọn fọ̀rọ̀ kó tẹ̀ dá báyìí ìbàdàn tó àlẹ́ wọ́n ti lónìí mọ̀ kọ́ káàkiri. ìyẹn orin náà ló ń kọ. ẹ máa lọ báyìí fúnmi lè má wọrí o ti lónìí mọ̀ kọ́ káàkiri. kí n máa lọ. Ah, àṣàkẹ́ o tẹ̀ wá dá báyìí èmi náà kàn ní kí n kó láàrin lóko bóyá tabajọ wá omi dẹ̀ lọ bóyá a máa jèrè dọlọ́lá káyìí ti dolówó tọ́ba bá jọ dá wa lọ́lá mo fi kémi náà jáde pé ká jọ wá inú mi tẹ̀ ta pàdé bá lóore taṣọ tẹ́lẹ̀ káàtẹ́ mọ́ òde fọlọ́ fún àṣàkẹ́lẹ́ ń ju ẹ̀gẹ́ mo máa nífẹ̀ẹ́ gan báwo wá lọ́rọ̀ wa káwọn jẹ́ kó pẹ́ àṣàkẹ́jáse gánmọ́gánmọ́ káwọn olè jẹ́ kó pẹ́.